تعالى واتقوا الله لعلكم تفلحون الأوقات الباطنة والأحوال العظيمة التي تتقن تتقن بها مشاعر المبارك وكلها قال سبحانه وتعالى رواه مسلم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأسألكم الله ولكم ولسائر المسلمين من كل ذنب الروح إنه هو الرحيم الحمد لله والصلاة والسلام على شرف رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أبدا ومما يساعد على إجابة الدعاء اليقين بالإجابة قال النبي صلى الله عليه وسلم ادعوا الله وأنتم المؤمنون بالكتاب أعتقد الله سبحانه وتعالى أعتقد الله ومحمد صلى الله عليه وسلم أتكلم أمامنا بالجوان هذا المقلب أتي بواجبة كله جوانا معصية يوم القيامة tí yóò tó èèyàn máa ń gbé òjò bàbá ti dé òjò dá sẹ́nìkan bá kó ike jáde wọ́n pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní àgbọ̀ àtẹnu wípé nǹkan fẹ́ lọ́pọ̀lọ́ rẹ̀. oṣù Ramadan oṣù tí èèyàn máa ń ṣe ìyípadà àlámàlẹ̀ ìrìn oṣù lẹ́yìn máa ń nípinnu pé mo fẹ́ kí àlàáfàrí ó yí padà fún mi. ó yí padà nítorí ọgbẹ́lẹ̀ òkèèyàmà pẹ̀lú pé kéèyàn ó ní ìlú pé gbogbo nǹkan pátá ètò ọdún ṣe é bọ̀ tẹ́lẹ̀ láì dá òṣìṣẹ́ awọ́ bẹ̀ láti lọ sí ìlú lọ láàrin ohun àjọ náà lọ sọ láàrin ohun àná èyí ò ní ṣòro bẹ́ẹ̀. ìyẹn ni àlámẹ̀rí pé ìrọ̀rùn nípa ibi yóò kó lè dá nínú ìgbàlẹ̀ ìjọba. Wọ́n sì tó níwájú náà lọ sọ láàrin ohun àná kó tó di ọjọ́ yìí kó tó di ọjọ́ bíi pé àbábọ̀ ní bàbá nínú oṣù ọmọdún ilé yìí ó ti pàtàkì èèyàn ó ní ìpinnu ìmọ̀ pé kí ìṣẹ̀lẹ̀ ayé ìwé pàtàkì dáadáa. yálà òbí ìgbàsílẹ̀ ológun ká ti tẹ́lẹ̀ ó ti lọ sọ́dọ̀ ìyẹ̀wò olè ní ìjà ìgbà ní mọ ọtí ní mọ àgbèrè yìí ṣe gbogbo àwọn akẹ́kẹ́ ọ̀dà tó yẹ kí bá bọ̀ àlàáfàrí lọ́dọ̀ náà lọ sọ́kàtà ọ̀gáyá ìdí òkèèrè lẹ́yìn bá ti lẹ́gbẹ̀ẹ́ wọn. Mo wọ̀ ló dé díẹ̀ bá ọkọ̀ àdínà àti àlàáfàrí sí ọkọ̀ ìrìn lẹ́bí àtúmọ̀ àgbẹ̀. Ìpinnu kejì lẹ́yìn a máa ń ní nínú oṣù Rọ̀mọ̀dán yìí lẹ́yìn bá ti rí ní sàárè àti gbígbóríwọ́jọ́ náà lẹ́yìn bá ti rí òògùn náà ní àlàáfàrí ayé ìmọ̀fẹ́ ti ayé mi ló ń yí padà ní a máa ní ìpinnu rẹ̀ pé ó sọ ọmọdé eléyìí mo fẹ́ mọ̀ pé pé àìlè jẹ́ àìlè mú bótítọ́ àti bótí yẹ àìlè gbọ́kọ̀ kàtà bótítọ́ àti bótí yẹ gbogbo àwọn tá èrò pé pé ó jẹ́ dáadáa tó mọ̀ ní a máa ti lórí ayé ó nà fẹ́ ṣe àti kò tẹ̀ máa ń ní ìpinnu rẹ̀. Oye àdìgbò tó ṣe bá ń bọ̀ ní máa ń di oṣù. Oṣù Ramadan, oṣù tó lè jẹ́ èyíkéyìí ìpinnu tọba kólà síbẹ̀ nínú àlàáfàrí ọjọ́ ìpínlẹ̀ Àbùdáàmà lẹ́yìn ìgbà náà àlàáfàrí ìtẹ̀mí ayé ẹ̀rọ. Oríṣi ọlọ́pàá ẹgbẹ́ wà láti àǹtàlà sí pàtàkì náà. Láàmú ọ̀sọ̀kan wípé ọmọ tí wọn kọ́ máa ń jà rẹ̀ ó ti ẹ̀sìn kí wọ̀ ọmọ wà rí ayé ló ara rẹ̀. ọ̀wọ́ ayé lọ́nà tí òfin ní kó bá ìyá bá rẹ̀. ìdúró rí pé níta kí àyùmáyé mọ́tò ó tò lọ níbẹ̀. kọ́kadókó kọ́ máa sọ ìpè ló gbé báyìí lẹ̀ fáwọn tó fẹ́ sínú.

àrùsílẹ̀ àlẹ́ tí yọ wà náà sójú ọ̀nà àtọ̀nà yọ wà náà fúnfọ́ méjì yọ wà náà fara tí ò lè ní pàṣẹ ìgbà ma lọ́yọ̀. owó gidi kọ́ wà lọ́wọ́ èèyàn gidi ó láyé òbí rọrùn. Bàtọ́ wọn bá wà lọ́wọ́ àwọn èèyàn pàrọ̀pàrọ̀ ìdí à ń sòrò ìdí onírànà òun náwó ayé òde rọrùn lọ́ba tó gbé owó àwọn tó wó wà báyìí pé pé nàìjíríà ó rí bí ó ti rí wọ́n lè yọ gàdá wọ́n lè ná gbogbo àti oṣù ẹni. díẹ̀ báyìí ni àdáàmà rí yọ ọmọ nínú àwùjọ wa ṣùgbọ́n kò sí lọ́wọ́ àwọn èèyàn kọ́mà nẹ́fẹ̀ẹ́sì kò sí lọ́wọ́ àwọn èèyàn tó láàánú. kí wọ́n ní ọ̀sẹ̀ mùsùlùmí lórí rẹ̀ náà ọ̀rọ̀ ya owó gidi owó tí máa ń lẹ́rù tó sì èsì owó pẹ́pẹ́ gbogbo ìbáwọn yà pẹ̀ gbogbo èyí wo rárá ẹlòmí ẹbákàtà ti rí pé òun náà ní mọ́tò tó àti sí láti ìfọ̀ọ́ká ọ̀gbọ́n lórí. torí pé mọ́tò ti gbé ti nílùú mi láti wọ́n ń lò. nínú tí mo mọ̀ ní pé kò sí lè fi ta tọ́jọ́ mọ̀tà òní tó lè pé máa ń rìn wá sí kílà. mọ́tò yóò kùn wá láwọn mọ́tò ńlá lọ yí pé àwọn tí ọba ní ní nàìjíríà kó tó máa dàgbà wòlí kódà tó bá ti di sí láti fara kàgbà lọ́fẹ̀ẹ́ lè gbà òkè. student nìyẹn o student kò sí. tó ayé rọrùn fún wa ẹ̀sìn tuntun rọrùn bọ́lá ọba ti ṣe fáwọn àkàlẹ̀ orí ṣe fáwọn àná. àsìkò tẹ́lẹ̀ máa bẹ náà lérí àlàáfàárí ọjọ́ ìgbéga ìyá àmà bí ó ti dá bíbá rí ó ti dá ó láwà yìí. lẹ́yìn ìgbà náà àlàáfàárí ó ti dá yìí. ìyẹn ló fà á nígbà tó lọ́ọ́ bá sàlàyé òfin àwẹ̀ fún wa ó jẹ́ ká mọ̀ yìí pé àsìkò bíbá àdúrà láwà ó ní eré ànábì sọ́nà wà wàlẹ̀ ìgbọ̀sọ́lá tí wọ́n bá ti jẹ́ ó lè rí lé bóòlù náà bá bóòlù lè rí bá ọmọ ìlú ènìyàn lórí mo súnmọ́ wọn púpọ̀ kò sí ìdá ìgbéyà tí wọ́n sì ní màsí kò sí ìdá tí wọ́n fẹ́ kí wọ́n tó sọ mo sì máa ọwọ́ tí wọ́n wọ́pọ̀ káyọ̀ àti ibi wọn kà sí ìdí ìgbéyà wọn pípé ní tiwọn náà ti lè pè kémi ti máa wà á torí pé tó ní lọ́nà ọmọ ènìyàn ló ti gbé ọba lọ sọ́dọ̀ rẹ̀ lónìí ọba mọ ọbẹ̀ padà níjọ́ kejì ó tún lè ti ju ẹ̀ lọ́ba padà níjọ́ kẹta ẹ̀fẹ́ lọ́ba ọ̀hún wọ́n lọ tẹ̀ ní fẹ́ lọ ṣùgbọ́n tọ́ka ò nílẹ̀ rárá torí pé tó mọ yẹ kò kò kò kò nǹkan ta nínú ọwọ́ àtọ́jọ́ náà àtàkùn wọ̀nà àná ẹ̀yẹ sàkèké ní pàtàkì jùlọ nínú oṣù sáwà yìí wọ́n bá ti di ọ̀rọ̀ rẹ lọ́sọ̀tọ̀ lọ gbé lọ sọ́dọ̀ èyí mẹ́ta onígbẹ́gbẹ́ wọn bá gbé lọ sọ́dọ̀ èyí oṣù púpọ̀ pàtàkì jùlọ tó bá ti ajá sí pé ọ̀dọ́ àbòkù láti gba àwọn ẹ̀sìn kan sí àbẹ́yẹ pé wọ́n lè ṣe kẹta tó fi gbogbo àwọn yẹn bá sí inú àwẹ̀ lọ wáyé bọ́lá ọba sọ̀rọ̀ dàrẹ́ sílẹ̀ ọ̀wọ́ bùkátà ní kò ní àgàdà àtàkà láàrin ìwà àtọ́lá ní ọlọ́run bá gbọ́dọ̀ ọlọ́run wọ́n jìnnà ń wẹ́ nìkan ti ń wẹ́ nìkan ìtọ́ǹtọ́ ni pé tó jìnnà fẹ́ bọ́ ọlọ́run bá nílò bí ó ti sẹ́kọ̀ọ́ fóònù ó fi ọ̀nà ọ̀padà lọ pàtàkì lọ nínú oṣù yìí yóò sì jẹ́ pé torí pé ọmọ àwọn àtọ̀fẹ́ wọ́n tọ́ wọ́pọ̀ bá tàbí ní wípé wọ́n náà láti jẹ́ pé ọ̀nà gbogbo àwọn arúgbó ilé ìlú tó ti pọ̀ tẹ́lẹ̀ tọ́ àti ìwòye lọ́sọ̀ pé ní ọjà yìí ọba ti mọ̀ wípé òní bá wa ní ọdún ó sàtà àbí ní aago léyìí lórí jẹ́ chairman ó bá ti mọ̀ yí pé ò ní fìdí ìmọ̀kúra tó á jọ fi àwọn yà kó lọ ọjà yìí gbogbo ètò olùgbé wọn gbọ́dọ̀ fi ilẹ̀ torí tí wọ́n bá kọ́ máa ó lè rẹ̀ tó lè lè padà wọn ọ̀sẹ̀ ìwà rẹ̀ pé olókùn rárá tó ọ̀kadà náà àti kó tó bá ní sí i. wọn náà já sí ìsọgbẹ́ ìfọmọ́tò òfin nàìjíríà ọ̀gbẹ́ni kaláyò láti òkòkò mọ ẹni ní ọba wà yìí pé ẹ̀mí gbọ́dọ̀ sí kódà olórí nàmbà wán orílẹ̀-èdè kò ọ̀rẹ́ pé yìí láti lè máa wà ó adọ́pẹ́ ọ̀sùn tí lọ́wọ́ àtẹ̀kùn ẹ parapọ̀ ọba tó kò kò máa yín lẹ́yìn ọ̀fẹ́ nípa wàhálà ẹgbẹ́ lọ sí kọ́ọ̀nù kò lè ṣe aláìláì torí kò sí ni wọ́n ti ń ṣe ọ̀sọ̀ ìgbé dandandan àwọn èèyàn ọ̀gá máa ń sòrò gbà nínú ọjà ní gáràjì lágbóolé tẹ́sí ìpera wọn ní mùsùlùmí tọ́ ọba gbọ́ ọ̀rọ̀ ní ojú ọ̀sọ̀rọ̀ ìlú tí wọ́n náà jẹ́ pé ọ̀gá gbígbà ìka ọmọ ní ọlọ́wọ́ ṣáàdàbò ọ̀gá akẹ́kọ̀ọ́gbáre ọmọ ní mo ní ìṣe ọpá. látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe ṣe ìfẹ́ ẹ̀yẹ sábà ń lò ní àlejò wa Muhammad sọlọ́gbà ẹ̀dọ́gbẹ́lẹ̀ ó ní àdúrà nípa àwọn àlàáfọ̀rọ̀ ọlọ́run ní ìsàlẹ̀ ìgbàgbà yóò gbà ní òfin ìdíje ọ̀rọ̀ ẹgbẹ́ wa máa bí àlejò gbọ́gbọ́ bá ẹ̀rọ láti máa sọ̀rọ̀ pẹ̀lú ìka àlejò sọ yìí ìdílé ìgbésẹ̀ kò sí èmìtì kàkà ìwọ́n sá tẹ̀lé ọ̀nà òkè gbà. àdúrà ẹni àkọ́kọ́ ní ìdá òsèlú wa àdúrà àkọ́bí rẹ fún ọ mọ́tà òsèlú òbí èmìtì yẹn ó gbà yẹn bọ́bá sì jẹ́ òbí kejì ní yẹn ó látara bẹ́ẹ̀ àtìkọ́ máa wọlé ní gbogbo ẹni tó bá ti lò ìlànà ọkọ tó lè ti lọ dá ìjọba ọba ti fún tọ́bí ti fi ọba ìlà ọba yìí pẹ̀lú àtẹ̀wọ̀ mọ̀hánsẹ̀ tọ́gbọ́ bá ti lọ sọ́dọ̀ ní àtúrúfẹ́ ní bẹ́ẹ̀ ó ti sòfò ó lè má bàyí kó ti sòfò ta ló ń pè é lára wọn ẹni ní ọkọ àwọn òbí ọ̀gá yìí ṣùgbọ́n ọ̀gá yìí bọ́ọ̀lù òṣèlú wà ní sẹ́ńdà tọ́ba fún mi ìlànà ìpadà ọ̀nà tí èèyàn fi máa rí àdìjà nínà ìdílé òjì pé nǹkan kan lọ́wọ́ lé wọ́n lákòókò bí ẹ̀ bọ́ bá ti kàdúrà kò ní èmi yìí àti kọ́ bá ti làyìnbá ẹlẹ́ẹ̀kejì lè dá ọkọ̀ sọ ẹ̀ bọ́ bá ti wà ní àwọ̀ wọ́n láti lọ. Tòkèlè ó ti rọ́pò sí ìgbésẹ̀ lọ́wọ́ wọ́n wọ́n ìrèké ló ní wọn bá ti owó bọ́ọ̀lù owó gbogbo àwọn fíìmù ilé ìròyìn ẹmọkùnrin àti ẹjọ́ iná ìtajà bá òrìṣẹ́ náà kí ló fẹ́ ṣe ọ́. ìtumọ̀ ẹni pé òwà kò ká sàdíjẹ́ nígbà tó ọba ti bẹ náà ní irú oṣù tá a wà yìí ìyàwó náà wà bẹ náà. dáhùn ti sọ ìlú bó ti wà nínú oṣù rọ̀mọ̀dán yìí àǹfààní ìlú sí o máa tẹ̀lé wọn nítorí ọwà bọ́ọ̀lù ìwọ kódà ọba àkọọ́lẹ̀ kí ó tó odidi fáìlì ta gbé gbogbo ìwọ́jú náà ó kéré kọ́nà ọ̀gbọ́n òkú fi hàn. ẹlẹ́ẹ̀kẹta ni ìdá àwọn tó ń àdúgbò ẹ̀ tó lè rí pé òkè àgbà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wà láti tí òrìn àjò láàbọ̀ pé àdúrà wa àtàwùmọ́sí àtàwùmọ́sà. Sùnà àǹfààní tó lè máa tó ní pé ìjọba wà ní àjò. Ẹnu kí wà lórí pé ọ̀sẹ̀ ká òmọ́sí rẹ̀ àjò òmọ́sọ̀rọ̀. Ọmọ tó ní ti di fún ọ láti jẹ́ a àwọn àsìkò kan wà kátólíkà kì í lò dáadáa àdúrà tó lè gbà pé yàtọ̀ yàtọ̀ sí pé àsìkò tí wọ́n tọ́ èyí kéde àdúrà tó ṣe ọ̀nà ni. Sọ́wọ́ tó ń ṣàkíyèsí àwọn àsìkò kan àti síta tó tó bẹ́ẹ̀ lọ́nbẹ̀ ìyẹn tẹ̀ wọ́n ó dìgbà pé èèyàn fi èèyàn da epo síná sí méjì ọ̀tẹ́lẹ̀ mi. Àsìkò yẹ lásìkò ààrẹ. Lọ́jà tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa àbílàpá yẹn sí ìjọlẹ̀ lórí ìdí bí wọ́n sọ ààrẹ. Àǹfààní ní àkókò ìgbàlè láti kálùwò láti lè fi bẹ́ẹ̀ náà ká tẹ́wọ́ lọ́nà. Kèé pé

ni lọ́gbọ́wọ́ àti mọ́kànlá àìsàn àti wọ́n ẹ̀mọ̀ àtúnlọ́gbọ́ àtàlẹ́yẹsẹ̀ sí gbogbo á láàrin wọ̀bára tóbi. ọlọ́ọ̀bẹ yìí lílì ìtàkù ẹnu lè gbé ọ̀pọ̀ oúnjẹ ọ̀pọ̀ bí ara ìlú ẹ̀ pé ní pé wà jọ ọlọ́ọ̀fẹ́ rẹ̀ lẹ́yìn ẹ̀ máa rẹ̀ lẹ́yìn tó tù sórí nínú ọjọ́ náà bá nífẹ̀ẹ́ orúkọ rẹ̀ rà nílẹ̀ ọ̀sọ́kọ̀ rẹ̀. ìyẹn náà pàtó jẹ́ pípé àdúrà tó ga jù pé ìmọ̀ ṣe láyé tí ò fẹ́ léwọ́ ẹ̀ má ọjà tó àṣẹ lè lò. torí pé ọ̀rẹ́ ra rẹ̀ lè tẹ̀ yányá mi ò dé rí inú ewu kájọ́ lè wà tó lè lọ sí àdúgbò ìlú òde inú olùlọ́wà pé pé odò tó yẹ òye là kó bẹ láyé láyé èyí wá tó ṣe ní odò lásán ó wá wà ní ẹja ẹ bá ti wà ní ẹja ó ti kú nínú ìròyìn ọmọ nìyàn kò lè tẹ̀lé má tó ti bẹ́ẹ̀ náà kọjá kàmù náà kò lè lè rí là láìlá àìlá àìlá ìdí ìgbóhùn náà ó fi ìjọba ìlú sọ́dọ̀ náà kò sẹ́lómìn obìnrin sí ọ̀tẹ́ tó ní obìnrin lọ́pẹ̀ wọn nìka ọmọ kò ní ní gbogbo nǹkan táwọn yà ń pè òkúta ní o àtúndínlá ní o màláìka ní o ọmọ kò ọ̀gá ọ̀gá kọjá gbogbo ní wọn pè é ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá àti aláìní ní àṣà ọlọ́run náà wà lọ́wọ́ tó kù láti àwọn àgbà tó ń gbé ọ̀rọ̀ ọ̀rọ̀. wàá tó ìwé ni o, àyèdè làkà ọ̀dọ̀. Nígbà wo bá ń pe òògùn lórí pọ̀ àwọn olóòtú láti ẹsẹ̀ wá sọ pé ìjọba ti ọ̀wọ́. Wọ́n lọ pa ajá, wọ́n lọ pa bóòlù. Ẹsẹ̀ ń bọ́ ọtọ́jẹ́ pilot kí ni kó ọmọ òṣèlú àkáyè yẹ ẹni ọba ti ní òṣèlú àkáyè mú yọ kábà máa yẹ ìdílé kábà máa tójú fún yẹ alábi yóò lọ ń fara àjọ ayé ọmọdé náà tó o kò sí kò bá kàtà àyè nǹkan tí wọn lè wà tó lè tó yẹ torí pé ọlọ́run yẹn ló lọ nígbà tó o sì lágbára lọ gbókùtà ọ̀pọ̀ bàtà fún nígbà tó o sì lágbára.

tí ìbá ti àkọ́kọ́ lórí lópin kó náà wà lọ́sọ̀ lọ́sọ̀ àwọn níbẹ̀ ọ̀wá nílà káyì àwọn ọ̀rà káyì ọ̀wá òsì kẹta míì tọ́wá lérò kò lè sọ wọn ní òkúta ibi omi wọn lọ sọ̀rọ̀ ọmọdọ́dọ̀ rẹ̀ àjàdá ló kù lọ́wọ́ pé wọ́n lè wí sí sí ìnira ní òní lọ wọ́n bá ilé kú láì gbọ́ sílẹ̀ ìṣèlú náà ṣe lè kú bẹ́ẹ̀ àyà kan wà lọ sọ tó bá ti bẹ̀rẹ̀ madina dérí lọ́dúnrún náà ká àtàbí náà rọrùn ráìtì wọn dá kára tọwọ́ bọ̀ náà ní so máa mú tó bá ti bẹ̀rẹ̀ ara jà á tó múra sí ọ̀dọ́ tó lè múra sí ọ̀dọ́ tó lè. alẹ́ kì yóò lọ sọ́nà ọ̀rọ̀ ṣáàyà wo ọ̀nà ọ̀nà ọ̀nà ọba tó ń láyé ọ̀nà gbára láti là ọ̀yà. tó inú àwòrán wọ̀nyí láti lò pé ó yẹ láti ọ̀nà ọ̀rẹ́ padà sí lọ láti kò sàrà tá a máa ń fi rẹ̀. ní ọjọ́ mọ́tò wà sí bí àwọn ẹgbẹ́ ìgbẹ́ òǹkà ní àtúnṣe ní wọn ó sì dá bẹ́ẹ̀ náà ṣùgbọ́n fáṣí kéèyàn lọ́wọ́ á gbájúmọ́jú sí àsìkò lọ́yẹ̀kọ́ tó ń bẹ náà tó kò fi ẹlẹ́sìn àkọ́wà torí pé ọjọ́ bí aago mẹ́ta ọjọ́ bí aago mẹ́rin ni ó ti bẹ̀rẹ̀ àwọn àgbò lọ́wọ́ àti ṣe àkíyèsí program ẹ̀rẹ́ bí mẹ́tìrì ẹ̀ máa ti gánà nàfíà nìyà. Sọ afẹ́fẹ́ ìdílé sẹ́yìn afẹ́fẹ́ ìwọ́n ti wà ní ìdílé ìwádìí. Sọ bí a ti fi sí àtúntò yẹn náà gbìyànjú láti lọ́wọ́ àti ṣe ìṣùgbọ́n ọ̀lẹ́kọ̀ọ́ pa ìjọ ìṣẹ̀lẹ̀ náà mẹ́jọ kọ́ pa àjọ àdá padà jùlọ àjọ àìsè padà jùlọ ìṣòro àforíṣì. torí pé àlejò ọmọ hamlet tó ń lọ àkókò náà bíi pé àsìkò yìí lásìkò sàárè mọ́ ọ̀nà ọba máa láti sínú àyè ní wíwá bóṣe lẹ́tọ̀ọ́ sí. torí pé tọ́nà ọba ṣe ròyìn ara ẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n lè wọ ipe ọlọ́ọ̀bá tó pọ̀ lójú náà ó ṣe é ṣe é ṣe é ṣe é torí pọ̀ òye ọ̀nà ọ̀wà ẹ̀rù ó ní ṣùgbọ́n òde máa bòrò tèmi ọlọ́wọ́ ṣùgbọ́n òde máa bòrò tèmi gbogbo àwọn alásọ̀gbọ́n lọ́nà kéwì ṣe nípa ọlọ́wọ́ kọ̀ọ̀kọ̀rọ̀ ìyẹn ọwọ́ tó rí tó àwọn àṣẹ fẹ́ẹ́ máa túbá kó níbẹ̀ tó kó ní. ìròyìn tó náà wá bá fi orin yára

wọ́n tó bá ti sọ láti wọ̀ ní ilé yóò ní kò bá ta torí kọ́nà ń bẹ lọ́wọ́ sọ fún ọ lọ pé èèyàn kìí wọn ló tún béèrè mà ọlọ́ ní béèrè lọ́rẹ̀ ètò oníbùkátà tó bá ti ní bùkátà ìwọ̀n bá tán láti wọ́n lọ fẹ́ olóṣèwádà nínú àwọn tó ń ṣe tẹ́lẹ̀ tán láti tó àsìkò yìí kàdùnà àsìkò àsìkò pọ̀ ṣùgbọ́n ní ìṣẹ̀lẹ̀ máa tó lọ ẹlẹ́ẹ̀kejì táǹkọ̀ wà sí ìdájà kò sí táǹkọ̀ ọba kò sí tó lè wà tó fi súnmọ́ ọba àyàfìyàtọ̀ wà sí sùjádà yẹ ìlò lórí pé kí wà ní pé èèyàn ara ẹlẹ́ nìyà. kò sọ́nà míì tó fi lè ṣàkóso ara ilé ọ̀jẹ́ ìdẹ́ta tó kọ́sẹ́gẹ́lì kò sùjádà fún àwọn ọ̀rọ̀ káwọn ọ̀gára tó forí kalẹ̀. táìmù tó forí kalẹ̀ yẹ ìbá ṣe àsìkò ìgbà tó ń kírun ọ̀ràn yà ìbá ṣe àsìkò ìgbà tó ń yẹn náà fílà àníbi ìfọ́tò káàdì lọ́lẹ̀ pé ìlànà mọ́nà ọ̀pá yìí látara bẹ́ẹ̀ wà á fẹ́ olùwà ní kájú àjọ pọ̀ bùkátà tó gbó bùkátà rẹ̀ máa wọ ìwọlọ́wọ́ lọ́wọ́ ti wà nírú àsìkò yẹn lára àwọn àsìkò lẹ́yìn máa ń lò nínú àwòrán ọ̀wọ̀ yìí lẹ́yìn àti ìgbẹ́lẹ́wọ̀n ọwọ́ àti ìgbẹ́lẹ́wọ́ ló ṣe pàtàkì tí a ní wọ Muhammad ọlọ́run àwùjọ náà sọ wípé ọdún ọgbọ́n wà á ní tó mọ ìwọ́n rẹ̀ lọ́jà. sórí bàbá tó ti bẹ̀ náà máa dọ̀ka síbẹ̀ àní ó gbà ní kò ní gbà. wọn èé dá ọlọ́run àwò rárá o. pé ètò ọ̀hún sọ lọ́dọ̀ ọlọ́run yẹn fún náà láti bí. wọ́n sájà ìgbé yóò ṣe ọwọ́ ẹgbẹ́ mọ̀kànjú torí pé nínú àdéhùn ní àdéhùn gbọ́dọ̀ bá àwọn ọ̀dọ́ náà ń gbé yòtẹ̀jẹ́ ọ̀dà àdéhùn máa lẹ́rù yá jẹ̀lì yàtọ̀ dàrú ọ̀gbà ọ̀nà ìjọ gbogbo àdúrà tó bá tẹ̀lé náà ọ̀gbà àmì ìfowópamọ́ bá tẹ̀lé tó bá tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n sábẹ̀ gbàgbọ́ àyè ọ̀nà ọ̀gbà lókòrò gbà tó bá ti dání pé àná nígbà wà lẹ ó lè yálà sí ìgbà láì pé bàbá kan wà sí pàtì lọ́dà bẹ́ẹ̀ lọ́dà àwọ̀ kọfẹ́ sí ọ̀dọ́ alágbègbà ọ̀dọ́ ìyẹ́wò lẹ́nu mi ò mà nílẹ̀ Yorùbá yìí yóò máa káàkiri àwọn ìmọ̀lẹ́wò lọ́wọ́ rẹ̀. tí wọ́n bá ti lè kájú kọ́ ọ lọ́wọ́ àti nǹkan bíi àti ìfọ́nbọ̀n bá kàn ń sọ́dọ̀ sí ọmọ ọ̀gá jẹ́ tọ́wọ́ agbẹ́gbẹ́ àná àti ìjọ náà láti ń bẹ náà ẹlòmíì tọ́wọ́ béèrè lórí àyọ̀mọ́ yìí dá làwọn máa ń jọ nínú òwe ẹ mẹ́nà mẹ́nà mẹ́nà mẹ́nà lórí ìfẹ́lá yìí kí tó lọ́nà àbáyọ ní torí lẹ́yìn ọ̀nà ọlọ́nà yìí ọlọ́nà lọ́nà àbáyọ ní ọmọ àgbẹ̀gbẹ̀ tó gbẹ̀gbẹ̀ tẹ́lẹ̀ bíi bá tó sọ fún ọdún ìtẹ̀sán bíi wá bí ọjọ́ ẹ̀dùn náà ti sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá sọ máa ń kọ́ ọmọ ẹ̀sọ́ nítorí ikú. kò sí ẹsẹ̀ kábẹ́yà máa ń nà kọ́ ẹsẹ̀ kọ́ lọ́wọ́ wọn bá sọ́nà ọlọ́ba ní ọ̀sẹ̀ tẹ́ ní ọ̀sẹ̀ tẹ́ ẹ̀. tí ọlọ́ba bá wá fẹ́ sórí ikú fún yà ibi tó lọ́wọ́ sí wọn ọlọ́wà fún ọ ní ìgbàgbẹ́ olùkú bá bẹ̀rẹ̀ bóyá tó ti lọ́ àbọ̀dọ̀ ọba náà wò kánú lọ wọn náà wà sọ ní ibẹ̀ látara bẹ́ẹ̀ ibẹ̀ lọ́kàrẹ̀ ọ̀wà wà lọ́kọ̀ ọ̀wà wà yẹn wọn náà bá kó lẹ́yìn eléyìn gbogbo nǹkan bá wù ọ̀rọ̀ gbogbo tọ́ba wọ̀ nínú àlámàrí ayé sọ̀rọ̀ wá ولكن على الدين على ما إلا ظلمنا كلنا ظلما كثيرا ولا يكرهنا ولا إلا أن تدخل لنا ربنا ورحمنا إلا الأمر الرحيم فلا أغفر لك من أشهد أن أحول به في المعامل والمعاصي ومن دعاك لما تبادلون به من ومن لقين ما تحول بمعلومة من الدنيا اللهم صل على محمد وسلم واجعله الوارث منا واجعل ثارنا على من ولا تجعل الدنيا من عنا ولا تفرط علينا ما لا يرحمنا أحسنهما أستحملها بهذا الذكر وعاشرا وأستحملها أحبتنا من الذكر وعاشرا واجعل الحياة زيادة لنا في مستقبلنا واجعل الموت راحة لنا في بشرى اللهم جد لما لا اللهم جد لما لا اللهم جد لما لا اللهم اغفنا بحلالنا من حرامنا واقننا بفضل الله يا ارحم الراحمين يا ربنا عملا وصدر أعلم وشأنا المستقيم ربنا عملا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار قل